ká máa kiri ká mọ́sálásí kí pé ta ní jójú ọ̀rọ̀ o la ilaha illallah ọ̀rọ̀ kọjá bí àfá àwọn àsírí kan hàn sáwa èyàn kọ́ làkídà lọ́jọ́ kó táwọn olùmọ̀ kí wọ́n kọ́ nípa tawhid báwo ló ṣe fẹ́ wà ń kọ̀rọ̀ tó wọlé di ògbóni tó sọ pé mo kọjú sádúgbò ọlẹ́ẹ̀dùn ògbóni ìwọ́kẹ̀yìn sí elédùn ọba tó dáyé ó tún adémọ́síláṣí ó sì Allahu nílùú tá a wà yìí àwọn èèyàn fún wa ń rò tọrọ ara àwọn èèyàn tún wọn túbà wàláhì pẹ̀lú jìdìgbò làwọn ti wọ ẹgbẹ́ ní Ṣakí láwọn ọ̀gọ̀rẹ́ ń tàǹjọ́ níra á mùsùlùmí tó jẹ́ aláwo ń bẹ́nu wa hey tí kú bá pa ọ síbẹ̀ èèyàn máa mọ́ fọ́lọ́hun ni o torí kí níná ṣé torí agolo tí wọ́n ń pè lọ́kọ̀ọ́ ṣé torí èpẹ̀tẹ kójọ tẹkùn lọ́dà tẹ́ ń pè ńlé òwú tútù tí wọ́n pa láró tẹ́ ń pè lásọ sóhun lè yàn àtorí rẹ̀ jẹ́ ọ̀tá fọ́lọ́n tó ní ní àkọ́bá jẹ́ pa ní kúkìbàdà ẹjẹ́ a mọ́ fọ́lọ́n anábìláyé àkọ́kọ́ tí kọ́ mọ́ ni pé ká mọ́ lámọ̀tán fún ọlọ́run ọba tó níwá ẹrú rẹ̀ ni mí ọlọ́run ní gbangba ní kọ̀rọ̀ annal abda wọ́n ní túmọ̀ rẹ̀ ní pé ẹrú bí máa ní ó túmọ̀ sí pé annal abda yakumu bí àdá ìmọ̀ àwùjẹbàwù àléyí minal ibadat ní pé kẹrú ó dìde lẹ́yìn tó mú ṣáàdà wá tán kọ́dẹ̀ mójútó gbogbo tọ́lọ́run ọba ṣe lọ́rùn àyàn lé lórí ohun tí wọ́n ń pè ní pé èèyàn mọ́ fọ́lọ́run ni ọmọ kírun àwọn ọ̀run ọ̀ràn yàn ọmọ kí lásìkò tòun tìmọ̀tìmọ̀ tí sísàfọ́mọ́ rẹ̀ karùn pákò ká tó sàlù àlá sóyé ara àrùn ni kódò àrùn tí ó jẹ́ kírùn ọmọ ni bákan kó pé gbàtà alọ́tọ̀ alọ́yàgbẹ́ alo ẹ̀kọ́ tọ́rọ ìmọ̀ èèyàn ní ètí èkú ní ò tí ìkúrò mi tí ń sàlù àlá tí ìrùn rẹ̀ fi bàjẹ́ bí má ti ń sọ́wájú èso sì yá fi kàtọ̀ lẹ́yìn yí adéyọ́pẹ́ Allahu Akbar wọn kárí ọjà yìí a fi tọ̀ the same thing lẹ́lòmí òun kàtọ̀ tán sàràsàrà ni kò ṣe sáàtì wọ nẹ́tìrì èyí tánàbí sọ fún wa ká fi nǹkan wọ́ ọmọkùnrin wa kádẹ̀ gbìyànjú kí tòóró ọkàn jù sọ́hun náà lọ́bá lọ kírun nígbàtí èrùkú lẹ́ẹ̀mejì ìtọ́tún ti dá sókòtò kéèyàn dìde lẹ́ni tó mójú tóhun tí jọ́ràn yẹn ọlọ́run lórí rẹ̀ òun ló túmọ̀ sí pé èèyàn mọ́ fọ́lọ́run ní kọ̀rọ̀ àti gbangba kéèyàn dẹ̀ mọ́ fọ́ yẹpẹrẹ máwọn àṣẹ ọlọ́run àtàwọn ọ̀ràn yẹn ọlọ́run ẹnìkan ní wọ yàrá rẹ̀ wá bọ́ sírò owó rẹ̀ pé sàkátì tó yọ ẹni tó bá ti ní two million two hundred thousand sàkátì dandan kọ́ máa yọ téèyàn bá yọ láyé kódà tọ́lọ́run bá bá fẹ́ àsárà ilé mọ́ bá dúkìá rẹ̀ kí nǹkan rẹ̀ ọmọ pọ̀ sí i ṣùgbọ́n sàká yẹn ó dejò tí ó lè ọwọ́ náà lálkìyàmà dúkìá yẹn ó bẹ́ẹ̀ lànà bí sọ ana kánṣúká ana máàlùkà èmi ń dúkìá ẹ̀ tó kójọ láyé èmi làwọn ọ̀rọ̀ rẹ tọ̀ yọ̀wọ́ ọlọ́run bẹ̀ ìyìn sásọ pé ọ̀yọ́ wà fẹ́ẹ̀rí pé mọ̀ ń tẹnu mọ́ torí tó máa ń sọ̀rọ̀ sàká ọ̀pọ̀ àwọn olówó pé eh, torí tá a bùn lówó ni o mọ́ bùn mi ọlọ́run níjẹ́ ọ̀rán tì ọba tọ́dá mi ọ̀gbàgbé mi yọ àwọn fámìlì ẹni wọn ni ọyọ́ fún torí pé lówó tọ́lọ́run sí ọ ìdílé yín tọ́lọ́run ní kò ti dìde yẹn tí òjò dìde ń dìlé wa wọ́n láwọn tọ́lọ́run fẹ́ fi ọ̀rẹ́ lẹ́kún tọba kọ̀ láì sojú ṣe tọ́lọ́run bá fi ìbínú gba dúkìá yẹn lọ́wọ́ rẹ ọmọ rẹ onígbòrun rẹ mọ́ ràwọn èèyàn lẹ́kúnnú ẹbí ẹ àwọn fámílì ẹ ẹ wo ìyáyà fi pa alákèsí pẹ́ bí wa gbogbo bọ́ bá ṣe rí inú ilé kan ó nídìí tọ́lọ́run torí rẹ̀ jí orí bẹ́ẹ̀ tó fi jọmọ lé mi gbogbo ọ̀ràn yẹn ọlọ́run mọ́jà fọ́ yẹpẹrẹ mu òun ló túmọ̀ sí pa jẹ́ ẹrú ọlọ́run ní kọ̀rọ̀ àti gbangba wa yataqarrabu ilayhi bi nawafil ta'at kí wá sí pàwà dàdó lórí ọ̀ràn yẹn ní tí ń kírun èmi gba Ramadan ni èmi sì máa yọ zaka ó rí bí zaka rọrùn dé ni nínú ṣẹ̀ríyà zaka rọrùn débi pé tásìkò tó máa ń yọ zaka ọ̀bá tí ì tó ṣùgbọ́n ẹnìkan àsára burúkú bá wọ́n á ké gbàjarè bí ọpẹ́ ẹ̀dẹ́kùnrin nìyí lọ́wọ́ gbogbo ohun tó gbójúlé tí ń fi ń ṣe bùkátà lábẹ́lé àtójú owó àtèrè gbogbo ẹ̀ làwọn olè gbà lọ àbí gbogbo ẹ̀ níná jó àbí àwọn fún àwọn àna igba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run dákun mọ́fọ̀ kan sọ gẹ́gẹ́ wá mẹ́ wọ́n ní alájẹ́ ẹ̀dẹ́kùnrin ràn lọ́wọ́ sórí Islam gọ́ láyè kó wò pé mi lè mówó mi wá ọmọkànlè yọ́lọ́run lówó bẹ́ẹ̀ ni èèyàn máa ń yọ́lọ́run lówó ọ wà fẹ́ ni lóhun tó fẹ́ fún ọ wà kọ́ kalẹ̀ tó bá dásìkò tó yàsà kọ́ wà yọ padà sínú owó rẹ̀ wàláì islam gbà bẹ́ẹ̀ ni gbogbo àwọn nǹkan tọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ pé ká máa ṣe tó bá ti wá parí àwọn ọ̀ràn yàn ọ wà mójútó àwọn náfìlà ó mójútó náfìlà ọgọ́rùn-ún tó bá ti ń sálámọ̀rún báyìí ọlẹ́ nìyẹn kódà gan tẹ́bẹ̀ fún fa lásọ̀jú pé ah, ẹ mọ́ mú bínú àfá o èyí mo kí ìgan tínú bá bí mi ní kí mọ́ o àbí kí ló dé rí bí ká pè wọ́ ló kí fún ẹlòmíì ti gbàgbé ipá náà bí ká ṣe subhanallah thirty three lẹ́yìn irun alhamdulillah thirty three allahu akbar thirty three la ilaha illallah wahdahu la sharika lahu kó fi jọ́gọ́rùn ọgọ́rùn mùsùlùmí ti gbàgbé rẹ̀ ìgbẹ̀rọ̀ àwọn aláṣejù àwọn akú mọ́síláṣí èyí tí tún ṣe ìbẹ́ẹ̀ lọ́jọ́ lójú yín bẹ́ẹ̀ ara ẹ̀rùn sì ni tába ti ń kírun tán ó yẹ ká ṣe irú rẹ̀ àwọn náfìlà nìyẹn wọ́n láàmú mójútó àwọn náfìlà lẹ́yìn tá à ń sọ̀rọ̀ yẹn tán wọ̀yẹ́ turukù máa náà anuhu àwa jìnà sí gbogbo tí wọ́n kọ̀ fún wa gbogbo wọn kọ̀ fún wa jìnà sí kò sẹ́ni tí ó mọ̀ pé kéèyàn rí ọ̀pọ̀ ó fi kó ọjà kalẹ̀ kódà bí èèyàn ọ̀tà kọ́ mọ́ wípé mọ́ lọ́jà yìí lásán mọ́ múdùnú wa tọbaa lówó tó pàṣíkì rẹ̀ ló débẹ̀ bá lè fi mọ́ ìyàwó èlé ọlọ́run sí ọ gbogbo ìgbà ń wí gbogbo ẹni tó yáwó èlé tó dàbí pé bísínẹ́sì rẹ̀ ń lọ lónìí bí ẹni ó da májèlé ni tí ń fa alámọ̀ràn ó ní ẹbí wọn ní májèlé ọ̀dà òun kó dùn yìí ni ó da májèlé sóúnjẹ wá foyín míìsì ẹ̀ yóò tọ́lọ́n bá dé ẹni tí ó mọ̀ yọ́bọ̀ káànú inú tọ́lọ́n kọ̀ fún wa lọ́wà inú tọ́lọ́n kọ̀ fún ẹ̀yin tẹ́ jóbìnrin àtàtà jọkùnrin òun ní zina lẹ́yìn ìgbà tí wọ́n ti so ìgì rẹ fọ́kọ rẹ tí wọ́kọ náà ló ti fẹ́yàwó wọ́n ń béèrè lọ́wọ́ yín níjọ́ tó ń so ìgì pé ṣe ìtún ṣe jẹ́rìí àbí gbogbo ẹni tí ọ̀gbọ́n lòun náà ti mọ̀ pé lóde tí wọ́n bá ti wí bẹ́ẹ̀ ìdìnà làáwí àbí gbogbo ilẹ̀ la jẹ́rìsí wàláyà ọlọ́run náà jẹ́rìsí wàláyà àwọn màlẹ́kà sẹ̀rìsí ẹlòmí ò tún lẹ́tọ́ sábẹ́rẹ̀ mọ́ lẹ́yìn ọkọ rẹ̀ tán so igi rẹ̀ bíbẹ̀ bá kọ́ ọba tó jẹ́rìsí ó gbẹ̀san yọ gbẹ̀san tó kìyàmà gbogbo tó já alọ́ rẹ̀ já jìnà sí minal muharramat tọ́lọ̀ ń sẹlẹ̀ wal makruhat àtàwọn tí wọ́n ní ìdébẹ̀ òun èé se haram ṣùgbọ́n islam kórìíra rẹ̀ kódà tó yẹ dórí irú ọkọ̀ tá ń jẹ́ tó yẹ dórí ọkọ̀ tẹ́yẹ̀ ń jẹ́ mú ìdínà ọ̀dá nùrùdínà ọ̀dá gbogbo àlá tí ń wí ibi nìkan kọ́ ọ wà náà àwọn tíra nígbà tí haram ọkàn ní kọ̀dá tó ni ìhùn makuru àwọn nǹkan tó jẹ́ pé ìǹkàrù ká yá wọn gan náà po èèyàn ló fi hàn pé a fẹ́ ṣàtúnṣe àwọn èyí tàgbọ́yé ọ̀bá lé wa bá ta fi kú sórí rẹ̀ yóò yí ọlọ́run pé ká sọ pàgbọ́yé lé wa bá ní àbá ṣe kíni àbá tún un náà ṣe ṣùgbọ́n àwọn èyí tàgbọ́yé yé wa lórí rẹ̀ ta kọ̀ ta takú ọmọ ẹjọ́ wọn ti sọ fún ọ pé sòkòtò mùsùlùmí kọjá kókósẹ̀ ó lè mèé sáà lìṣúná ṣé gbàtà anábì ń sọ anábì láwọn alìṣúná lọ́kàn àbáwọn ọmọlẹ́yìn rẹ̀ anábì lẹ́nikẹ́ni nínú mùsùlùmí tí sòkòtò ẹ bá kọjá kókósẹ̀ fáwọn àfihàn iná ní ọgbàdo m'a ẹlẹ́mọ̀fẹ́ gbọ́ òrí tí wọ́n wọ́n mọ̀jú náà lọ ànábì ló wí rìpọ́tà lèmi tọba mọ̀ pọ̀ fẹ́ díìlì pẹ̀lú èèyàn díìlì pẹ̀lú ànábì pé ànábì yóò gbádùn káwo bí ipò rí ọ̀jẹ́ lọ́dọ̀ Ọlọ́run